Thank you. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. A fi ọpẹ́, a fi ìyìn ọlá àti ìbà fún Ọlọ́run ọba gbogbo agbára àti ipá. Ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun, àìkú àìsà àìdíbàjẹ́, Ọlọ́run tó lè pa tó sì lè sọ di ayé. Ọlọ́run Abraham, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacob, Ọlọ́run àwọn wòlíì, Ọlọ́run Olúwaṣeyì, Olúwafẹ́mi Ògúnọ̀run Yínká tó fún wa ní oore ọ̀fẹ́ tó jẹ́ ká tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Jésù ẹ kú òwúrọ̀. Èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ lérí ti ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún 2022. Àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yọ náà ni Ọlọ́run yóò bójútó ohun gbogbo apá kẹrìnlá. Ọlọ́run yóò bójútó ohun gbogbo apá kẹrìnlá. Ìṣe Bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ náà láwọn láti inú ìwé Matthew orí ìkẹtàlá láti ẹsẹ̀ ìkẹrìndínlógójì sí ìkọkàndínlógójì. Mátíù orí ìkẹtàlá láti ẹsẹ̀ ìkẹrìndínlógójì sí ìkọkàndínlógójì tí ó kà báyìí wípé, Nígbà náà ni Jésù rán ìjọ ènìyàn lọ ó sì wọ ilé, àwọn ọmọ-ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ wá wípé, Sọ ìdí òwe tí o kọ fún wa tí èpò tí o kọ fún wa. Ìdáhùn tí ó sì fún wọn ní wípé, Ọmọ ènìyàn ni ẹni tí ń fúnrúgbìn rere, oko ilẹ̀ ayé, irúgbìn rere ni àwọn ọmọ ìjọba, èpò sì ni àwọn ọmọ ẹni búburú nì. Ọ̀tá tí ó fún wọn ni Èṣù, ìgbẹ̀yìn ayé sì ni ìkórè, nígbà tí àwọn áńgẹ́lì sì jẹ́ àwọn olùkórè. Kí Olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Olùfẹ́ Mo mọ̀ pé àwọn èpò kò ní ìṣàkóso lórí àlìkámà, kò sì ní nǹkan kan láti ṣe pẹ̀lú bí yóò ṣe hù jáde. Afúrúgbìn nìkan ni ó ní ìṣàkóso lórí àlìkámà, báyìí náà sì ni ó ṣe rí pẹ̀lú ìwọ náà bí ọmọ Ọlọ́run. Mọ̀ pé ẹnìkan ṣoṣo tí ó ní ìṣàkóso lórí ayé rẹ àti lórí ohun gbogbo tí ṣe tìrẹ náà ni Ọlọ́run, kì í ṣe ọ̀tá rárá. Nítorí bí ọkàn rẹ̀ ṣe níye lórí tó sí ìjọba Ọlọ́run, òun ni ó jẹ́ kí èṣù kí ó máa gbógun ti ẹran ara rẹ̀, gẹ́gẹ́ bí ó ti ṣe sí Jobu. Èṣù ń gbógun ti ìṣúná rẹ, ó ń gbógun ti ìgbéyàwó rẹ, ó ń gbógun ti iṣẹ́ ọwọ́ rẹ, ó ń gbógun ti ìlera rẹ àti àwọn apá ibòmíràn nínú ayé rẹ nítorí bí ọkàn rẹ ṣe ṣe iyebíye tó sí ìjọba ọ̀run ni. Ó ní láti kọlù nítorí ó mọ̀ pé bí ó bá wà ní àlàáfíà, ó lè mú àyànmọ́ rẹ ṣẹ. Èyí tí ṣe láti mú kí ìjọba Ọlọ́run kí ó ní lórí kí ó sì máa pọ̀ sí i nípa ìjèrè ọkàn sínú ìjọba Ọlọ́run. Olùfẹ́, ǹjẹ́ o mọ̀ pé iye ọ̀tá tí o ní nítorí pé ò ń dá ọkàn àwọn ènìyàn nídè níbí? Ìwọ ń gba àwọn ọkàn àwọn wọ̀nyí là láti mú kí ìjọba Ọlọ́run kí ó máa kún sí ni. Èyí sì ni yóò mú kí Satani kí ó máa dá onírúurú ìṣòro àti ìpèníjà bọ́ sínú ayé rẹ láti bá dí ọ lọ́wọ́ àti ṣe iṣẹ́ ìjèrè ọkàn náà. Ó sọ pé òun ó máa kọlù ọ ní apá ibi gbogbo láyé rẹ. Bẹ́ẹ̀ ni yóò tún gbé àwọn ọmọ rẹ̀ tí ṣe àwọn ọmọ òkùnkùn dìde láti gbógun tì ọ́. Àwọn ọmọ òkùnkùn wà nínú ilé ìjọsìn náà olùfẹ́. Iṣẹ́ tí wọ́n sì máa ń ṣe ni láti máa dá rúkèrúdò sílẹ̀ nípa kíkọlu àwọn ọmọ Ọlọ́run lọ́nàkọnà ní apá ibùgbé láyé wọn. Ní ìgbà tí àwọn ọmọ èṣù bá sì wá wọ inú ilé Ọlọ́run tí wọ́n ń ṣe ìwọ̀nyí, yóò mú kí àwọn ọmọ Ọlọ́run kan kí wọ́n ṣe àṣìṣe àti fi ilé ìjọsìn sílẹ̀, tí ṣíṣe bẹ́ẹ̀ yóò sì túbọ̀ wá mú wọn ṣubú sínú páńpẹ́ àti ètè ibi èṣù. Ǹjẹ́ mo wá ń sọtẹ́lẹ̀ pé gbogbo àwọn ọmọ Ọlọ́run tòótọ́ tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ìyànjú yìí Wọn kò ní lọ kúrò ní iléeṣẹ́ ìránṣẹ́ ibi tí Ọlọ́run gbìn wọ́n sí. Àmọ́ dípò bẹ́ẹ̀ ọ̀tá wọn ni yóò kẹ́rù jáde tí yóò sì kúrò fún wọn ní orúkọ ńlá Jesu. Torí náà bí ìwọ bí o bá jẹ́ ọmọ Èṣù, mo wá fẹ́ kí o mọ̀ wípé ó ní àkókò kan tí a ti yàn kalẹ̀ fún ohun gbogbo. Ṣùgbọ́n bí o bá wá yàn láti máa ronúpìwàdà ní ìsinsìnyí wípé èyí ni yóò jẹ́ òpin nítorí pé ọ̀la ó lè pẹ́ jù fún ọ. Torí náà mo rọ̀ ọ́ láti yí padà kí o sì jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kí ó lè ṣẹ nínú ayé àwọn ọmọ Ọlọ́run. Olúwa yóò ràn wá lọ́wọ́ kí a gba àwọn àdúrà wọ̀nyí. Àdúrà àkọ́kọ́. Bàbá mi àti Ọlọ́run mi, bí ó ti wù kí ipò ìgbé ayé mi kí ó rí, èmi yóò sì máa níyè lórí ní iwájú yín ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì, Olúwa o, ẹ tẹ̀síwájú láti máa ṣàkóso lórí gbogbo ọ̀ràn ayé mi ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta, Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti lè dá àwọn ọmọ òkùnkùn mọ̀ nígbàkigbà tí wọ́n bá súnmọ́ ọ̀dọ̀ mi ní orúkọ Jésù. Èyí ni ọ̀rọ̀ àṣílẹ̀ ti òwúrọ̀ yìí. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ wípé bí ó ti wù kí ìkọlù ọ̀tá sí ayé rẹ kí ó tó ọlọ́run olódùmarè yóò fún ọ ní oore ọ̀fẹ́ láti máa tiraka àti jèrè ọkọ̀ púpọ̀ sí i sínú ìjọba rẹ̀ ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ yẹn yóò bá ṣe ọ́ ní àǹfààní tí o sì jẹ́ alábòkú fún nípa rẹ̀ tí o sì ń fẹ́ láti darapọ̀ mọ́ abá jọ́sìn ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọlọ́run àti ohun tí í ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh odutola street off eric morrow sùúrù lérè a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ tí àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ pàtí tí ẹlẹ́kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán bí o ti wá ń pinnu láti darapọ̀ mọ́ àánú èkéyìí ìsìn mo gbàdúrà pé ọlọ́run yóò bá pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ tí ìgbé ayé rẹ kì yóò sì fi rí bákan náà mọ́ Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Ògo fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. me from my